èyí tún lé o tọkọtaya ta ọmọ wọn wọ́n fowó ẹ̀ ra egbòogi olóró ní báyìí àwọn aláṣẹ àjọ tó ń gbógun ti fífi àwọn ọmọdé ṣòwò ẹrú nípìnlẹ̀ Edo Edo State Task Force Against Human Trafficking ti fọwọ́ òfin mú àwọn tọkọtaya méjì kan ọ̀gbẹ́ni Anthony Igbinogun ẹni ọdún méjìdínláàdọ́ta àti ìyàwó rẹ̀ abilékọ Joy Umukoro ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ta ọmọ oṣù kan tí wọ́n bí láti fi ra egbòogi olóró tí wọ́n máa mu ìgbésẹ̀ ọ̀hún làwọn aláṣẹ àjọ náà sọ pé ó lòdì sófin ìpínlẹ̀ náà pátápátá tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ aláròye gbọ́ pé alárìnà kan James Precious ló ṣètò báwọn tọkọtaya ọ̀hún ṣe rí ọmọ náà tà sílùú Port Harcourt nípínlẹ̀ Rivers ní mílíọ̀nù méjìdíndíẹ̀ náírà one point seven million naira ni wọ́n ta ọmọ náà àmọ́ ọwọ́ ti tẹ àwọn tọkọtaya ọ̀hún lórí ìwà ọ̀dájú tí wọ́n hù yìí àwọn ọlọ́pàá láwọn sì ṣì ń wá Precious tó ṣàtọ̀nà wọn. alukoro àjọ náà Abigail Hore ṣàlàyé fáwọn oníròyìn nílùú Benin lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹtàlélógún oṣù kẹfà ọdún 2023 yìí pé ìwádìí táwọn ṣe fi hàn pé inú oṣù kẹrin ọdún yìí níjọ́ ìbímọ náà kó tó di pé òun pẹ̀lú ọkọ rẹ̀ gbìmọ̀pọ̀ láti tà á dànù ọ̀gá àgbà àjọ ọ̀hún sọ pé ìwádìí táwọn ṣe nípa ọ̀rọ̀ náà fi hàn pé àwọn tọkọtaya ọ̀hún ti jingiri sínú lílo egbòogi olóró ṣùgbọ́n nígbà tí wọn kò tètè rí owó tí wọ́n máa fi ra ìwọ̀nba tí wọ́n máa mú lásìkò tó ń wù wọ́n láti mú ni wọ́n ta ìkókó náà Ìhànrè ní ìgbésẹ̀ burúkú làwọn tọkọtaya náà gbé bí wọ́n ṣe ta ọmọ wọn yìí tí ìjìyà tófin tó rọ̀ mọ́ ohun tí wọ́n ṣe yìí jẹ́ ẹ̀wọ̀n ọdún méje pẹ̀lú iṣẹ́ àṣekára Ìhànrè ní ìyá ọmọ ọ̀hún ti jẹ́wọ́ fún wa bó ṣe ta ọmọ rẹ̀ lówó pọ́kú a máa fojú gbogbo àwọn tá a ti mú lórí ọ̀rọ̀ náà balẹ̀-ẹjọ́ lọ́jọ́ ajé monde ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ wọn yìí. adéwálé adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yìn.